ẹ kú dédé àkókò yìí oní gbogbo ibikíbi tí ẹ̀ ń bá ti ṣalábàápàdé fídíò mi orúkọ mi ní abdulhasis ti máa ń sọ ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ lórí wọn. mo fẹ́ sọ nípa àlá kan tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n pè mí pé kí n tún tẹ̀síwájú nínú àlàyé náà tí mo sì ti ṣe ọlọ́kanòjọ̀kan àlàyé lórí fídíò náà. àlá náà ni tí ẹ̀ bá tó àwọn ìbálòpọ̀ àwọn ìbálòpọ̀ ojú oorun kan wà tó ṣe wípé lọ́wọ́lọ́wọ́ nígbà tẹ́ni tó ní ìbálòpọ̀ yìí tó ní ìbálòpọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ fúnra rẹ̀ lójú àlá ó ń dùn mọ́ tínú rẹ̀ sì ń dùn tó sì tún ń wá pé kóun ṣe sí kóun ṣe sí kóun ṣe sí ọ̀nà kan nìyẹn ọ̀nà kejì ní ìbálòpọ̀ tó ṣe pé ńgbà téèyàn ṣe tán lójú aláìní náà lẹ́nìyẹn ti ń banújẹ́ tó wá ń wò ó pé tí ò tí ì tají sáyé tó ti ń banújẹ́ látara bó rí bó ṣe lálàá ìbálòpọ̀ yẹn pé òun bá ènìyàn sùn lójú aláìní náà nínú rẹ̀ ń bàjẹ́ tí ó já sí ìdùnnú fún un ọ̀nà kẹta ẹ̀wà ọ̀nà kẹta ẹ̀wẹ̀ òun ni tó ṣe pé ẹni tó láàlá yìí gẹ́gẹ́ fúnra rẹ̀ ẹni tó ń bá ní àjọṣepọ̀ yìí ó ti ń bẹ lẹ́mìí rẹ̀ tẹ́lẹ̀ lójú ayé bóun fẹ́ bá ẹni ẹni àjọṣepọ̀ tírúfẹ́ ẹni bá láǹfààní lójú àlá pé ah, ẹni yìí òun fẹ́ ba lájọṣepọ̀ lójú àlá inú rẹ̀ ó máa dùn yóò sì máa jẹ́ ìdùnnú fún gbogbo àwọn ìbálòpọ̀ yìí ló ní oríṣiríṣi ìtumọ̀ tó ń bá wá àti ohun tó ṣokùnfà wọn ẹ jẹ́ ká wò tó bá já sí pé ìbálòpọ̀ tó ṣe pé ńgbà téèyàn ní ìbálòpọ̀ lójú àlá inú ẹnìyẹn ń dùn ní gbígbà pé ohun tó ń gbé ohun tó mọ̀ jẹ dé tó ń jẹ́ ìdùnnú fún yálà ọkùnrin àbí obìnrin eléyìí túmọ̀ sí wípé ó ti rìnrìn àjò kọjá ìrìn àjò sì ti parí lórí rẹ̀ tó já sí pé ó ti tara ohun tá ń pè ní ìbálòpọ̀ ó ti kọjá àyè tó sì já sí pé bí ò bá ronú dáadáa kó ṣe ìgbìyànjú àdúrà àti ètò ohun tó lágbára kó lè bá a bọ́ nínú ìdè yẹn torí pé ìgbádùn tó ń gbádùn yẹn wọ́n ń pààrọ̀ ìṣẹ̀mí ọjọ́ ayé rẹ̀ ní tẹ́lẹ̀ yóò sì kan lọ́hùn torí pé ohun tọ́lọ́run bá sọ fún wa wípé ẹ jìnnà sí téèyàn bá jìnnà sí ó máa ń ṣokùnfà kéèyàn máa gbàdúrà lọ́pọ̀lọpọ̀ gbà kí àdúrà ẹ̀ sì má jẹ́ ìtẹ́wọ́gbà torí pé tí ẹ̀ṣẹ̀ bá ti pọ̀ jù àdúrà èèyàn ní jẹ́ ìtẹ́wọ́gbà ẹlẹ́kejì òun léyìí tó ṣe wípé nígbà téèyàn ní ìbálòpọ̀ yẹn inú ẹnìyẹn náà ń bàjẹ́ lójú aláìní bó ṣe ní ìbálòpọ̀ yẹn kò já sí ìdùnnú fún un tẹ́lẹ̀ túmọ̀ sí pé tẹ́ni bá ṣe ìgbìyànjú tó gbà tó ṣe àdúrà fúnra rẹ̀ ọlọ́run mú borí irúfẹ́ ìbálòpọ̀ tó gun ìbálòpọ̀ tá à ń sọ yìí èyí tó wá sí kẹta òun lélẹ́yìí tó ṣe pé ẹnìyẹn náà fúnra rẹ̀ ọmọbìnrin tàbí ọkùnrin tó lálàá òun bá ní àjọṣepọ̀ lójú àlá òun fúnra rẹ̀ ti ní lẹ́mìí àti bá ní àjọṣepọ̀ lójú ayé tẹ́lẹ̀ túmọ̀ sí pé wàhálà ni wàhálà lílé yìí máa mú wá torí pé bí ó bá múra ẹni tí ò wọ́ ọ̀tí rẹ̀ ó padà lórí fún tí ó sì di wàhálà sí lọ́rùn tí ó sì ní bọ́ńbẹ́ kò sí ohun tó lè ṣe o àfi kó tọrọ àforíjì àfanú ọlọ́run nìkan ló lè mú borí irúfẹ́ wàhálà yìí kọ́lọ́ ńlá à ń bẹ̀ wọn èyí tó tún súnmọ́ ẹ̀wẹ̀ òun ní pé òun tó jẹ mọ́ àwọn àlá tí mo sọ pé tí obìnrin bá ní àwọn ìbálòpọ̀ kan tó láwọn àlá ó ṣeéṣe kí irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ má ní ọkọ láyé tó já sí pé yóò jẹ́ wàhálà fún eléyìí agbórin ọ̀ràn tó lágbára